أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run tó ní kí a lè tún jókòó ní àsìkò yìí ti ṣe ọjọ́ kẹsàn-án inú Ramadan ti 1447 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam kí ọlọ́run kó gbà ní ìbádà fún wa à ń bọ̀rọ̀ lọ lórí ghairil maghdubi alayhim waladdallin tọ́lọ́n fi parí suratul fatiha ìpé ojú ọ̀nà tá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọjẹ ojú ọ̀nà àwọn tó ṣe pé an'amta alayhim tí wọ́n lọ́n ṣe ìrọ̀rá rẹ̀ fún wọn ghairil maghdubi alayhim tí èsì ojú ọ̀nà àwọn tí wọ́n lọ́n bá ti bínú sí waladdallin tí èsì ojú ọ̀nà àwọn ènìyàn gbólóhùn tó parí ẹ̀kọ́ wà lọ́gọ̀ọ́lì yẹn a wà lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn lánàá àìsọ wípé ìsìnà póríṣiríṣi alákọ̀ọ́kọ́ ní ìpín tí àwọn onímọ̀pin òun náà ni ìsìnà nípa ọ̀rọ̀ àkídà àdíọ́kàn a ní ẹ ló léwu jù ló sì burú jù ẹmbásìnà lọ bí ṣíríkù kèfèrí hàn ní ìsọnù tó sọnù ìsọnù tó jìnà tẹ́fẹ́tẹ́fẹ́ ni àfikọ́lọ́n kó pè padà kú níbẹ̀ bẹ́ẹ̀ náà sì ni tó bá jẹ́ ìròyìn ọlọ́run orúkọ ọlọ́run ìṣẹ́ ọlọ́run tẹ́kíyàn níládí ọkàn sí ọlọ́run ọba àlékẹ́ ọlá inú tó lẹ́tọ̀ sí àti ni ká fi ọkàn bí ẹn tí disappointment ṣẹlẹ̀ sí tó ní ọlọ́ọ̀bá alikọ́ lásàbòsí sí ùnà ọlọ́ọ̀bá lóhun ìsàlábòsí sẹ́nì kankan àdíọ́kàn yẹn àdíọ́kàn káàfìrí ni ṣe kèfèrí sọ́lọ̀ ni àwa ní ìpín kejì o náà ni àdọ̀lálùfẹ́lẹ̀ ìlúmi àmàlíyà kéyìn ó ṣe àṣìṣe àníyàn ṣe fèrè mọ́ ọ̀sán ju ti àkọ́kọ́ lọ dọ̀láàlù náà ló náà ìsìnà náà ló náà tíyàn bá ti mẹ́ tó jẹ́ òdodo ọ̀rọ̀ tọ́lọ́n ṣùgbọ́n ó sì sẹpẹ́rẹ́ ju tàlákọ̀ọ́kọ́ lọ tàlákọ̀ọ́kọ́ gbìyàn kú ní ẹ̀sì pátápátá lápèjúwe ẹni ó ti kí jímọ̀ tán ààlè sọ pé torí ẹ̀dì kèfèrí torí gbọ́ àánú àdísì pé àníbí ọ̀sọ́lọ́lá àlùsán náà kí lásìkò rí ṣùgbọ́n ti fi yún ọlẹ́kù sí mọ́ madhabu fiqhiyya mẹ́rẹ̀ẹ̀rin àwọn Hanabila wà lórí pé èyàn gan lọ́lá láàfíà jù madhabu wọn ṣùgbọ́n kọ̀ sẹ́yìn tí ń lò láyé àtọ́ so èkejì tó tún wà ní madhabu wọn náà ní ká kí ní àsìkò dọ́ọ̀ sírú àwọn yẹn á sọ pé wọ́n ṣe àṣìṣe nípa òmòrò fìkìyà àbí alìrìlúmìlà àmàlíyà àwá nítorí ẹ̀sì tẹ̀kìfìrù wọn gan adì kèfè ní nígbàtí wọn bá tí ṣe nǹkan míì tó múyàn di kèfè yìí láfisọ́ wípé ìsìnà ń bẹ̀ yẹn pẹ̀lú òyà òní mímọ̀ ìsìnà ń pa àkídà kọ́mọ̀ kò fi gẹ́ẹ̀fẹ́ àbíkọlọ bí ọ̀dọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tàkọ́kọ́ sì rẹ̀ tọ́jà ìfìsìnà ń pa àkídà ọlọ́run ìgbàrò yé èèyàn pa ipé àìmọ̀lọ́mọ̀fà rárá o awwalu wajibin ala al-mukallafi tasiru imanihi àwọn ọdọ́jọ́rọ̀ yà lórí mukallaf imam shafi'i lórí rẹ̀ torí pé ọ̀nà tó gbàdáyé ó tó kọ mọ̀ pé ọlọ́run bẹ̀ kọ̀ wá wádìí ẹ̀ léyìn tó jẹ́ àkídà tó dáa tó lálàáfíà ojúṣe rẹ̀ ni ìwà mọ̀ ẹ kìníkà ló ṣe mí ẹ kọ̀sọ́rọ̀ mi yẹn torí ọlọ́run fi sọ fún wa pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́ọ̀bọ̀ ní ṣàforíjì kéyìn orò nǹkan pọ̀ mọ́ òun ìwọ̀ òun tó fẹ́lòmíì ọlọ́run òun nígbà òun nígbà fẹ́ anybody ṣùgbọ́n tó bá yàtọ̀ sí yẹn ò lè sàmójúkò fún ibi orí o gbé ibi orí ọwà bí wọ́n rí wọn ó bí ọ sí ọwọ́dọ̀ mọ̀ pé ọlọ́run ọba àlèkè ọlá lọ́lẹ́tọ̀ sí ìjọsìn tó dáa ọ gbọ́dọ̀ pé mọ̀ pé ń bẹ olóṣì sí ìjọsìn ṣùgbọ́n ìdọ́láàl ìsọ̀ọ̀yànnù orí yẹn la dúró sí ní àná la ní ojúpọ̀nà méjì lónìí àwọn ìsọ wípé alèdèlálù lẹ́dì yẹkúnù sábàbù dọ̀lá ìsìnà tó ṣe wípé anù lọ́fà ìsinmi lọ́nà tó ṣe wípé anù lèyàn fẹ́ kan wà lórí ẹ̀ ó tún wá lékún sí irú ìyẹn náà ọlọ́run bá ti pàkíyèsí wá sí nípa àwọn tí wọ́n ṣe kèfèrí sọ́lọ́run tí wọ́n tún nígbàgbọ́ òdodo tí wọ́n tún padà sí ìdí kèfèrí tí wọ́n tún wá lè kókó níbi ṣe kèfèrí ẹ̀ sì pé nù àwùjọ wa tá a wà náà àwọn tí wọ́n kú ònú ìsìláàmù lọ kèfèrí ìṣékèfé tí wọ́n tó wá máa ń gbópan ju àwọn tí wọ́n wà mẹ́ tí wọ́n bá ń bẹ̀ gan lọ ṣẹ̀rí pé àdánwò nìyẹn so ọsọnù ìsìnà tó á kún ìsọnù rẹ̀ lábẹ̀yẹn náà ni ẹn tó ṣe wípé a ṣe ìdájọ́ pé ẹn tó ṣìnà a ṣe ìdájọ́ ìlú lórí nígbà tí ń ṣe tí ọ̀dá tí ń ṣe kúfúrú àwọn àpẹẹrẹ tó ṣìnà ni lọ́bọ́ wá gbọ́ pé ẹ̀ẹ́ sóhun ló si tó ń ṣìnà oníkèfèrí aláṣìṣe lọ́bọ́ tún wá lékún lórí yẹn so irú àwọn báyẹn èrò náà ni wọ́n ìsinmi lọ́nà kan náà nu ọgbẹ́rùgbọ́n rí ọjọ́rẹ̀ ìrújú èdè ò farabalẹ̀ gbọ́ntẹ́ ń wíyé kó fi padà sójú ọ̀nà òdodo kó fi rí pé a ah, kí a ló dé ilé ìwí ọ̀hún tọ̀ ń wí kí ni tí ń bẹ́ ń bí eléyìí tó fi jẹ́ ìsìnà rárá o ó tún wá kọ̀ntínú ni tó dá ó tó lè mọ́ lérí sí ní tí ọ̀dá so ó ti wà lórí ìsìnà ìsìnà ń tó wájú okùnfà ìsìnà míì fún ọlọ́wọ́ bá pàkíyèsí wa lọ ilé níbi suratul masad pàtọ́ ń sọ̀rọ̀ ń pa Abu Lahab tó jẹ́ fámílì ànábì sallallahu alaihi wasallam nígbàtí ó sì sọ̀rọ̀ nígbàtí ó sì sọ̀rọ̀ rẹ̀ kí gbí ọlọ́run mọ̀ bá kò sí rọrùn fún mọ́ kó tún gba Islam tí tó fi lọ́dọ̀ ọlọ́run tí ń tọ́ka lórí kó òdodo ni Qur'an òdodo ni ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ti mọ̀ ní ẹni òdodo tẹ́lẹ̀ ń bọ́ ọlọ́run wá sọ yí pé kọmọ sí wá sí àwọn ará ilé rẹ̀ náà àwọn fámílì rẹ̀ ọwá agun orí òkè lọ ní Mẹ́kà ọwá pé àwọn Kùrẹ́ṣì lọ́tún ó pín ọwá ń sọ fún wọn pé tí ń bá sọ fún yín pé ogún mọ̀ ń bọ́ àárọ̀ kùtù ni ó sì dé bá yín sẹ́gbàmígbà wọ́n gbà ọgbọ́ àwọn ọmọlẹ́ ní parọ́ tẹ́lẹ̀ tí bá ní ìrọ̀lẹ́ ìlógún ọ̀wọ̀ núùlù sẹ́gbàmgbọ́ wọ́n láwọn ọgbọ̀gbọ̀ torí àwọn ọmọ ló ń rọ́ tẹ́lẹ̀ kẹ́ tètè bọ́lọ́n gbọ́kẹ́ kú níbi ẹbọ ṣíṣe àbúlá àbí wá sọ pé alẹ́ hádà jama'atana sí torí ilé náà lórí ápò àjọ ọba ní kí gbé ọmọ ẹbẹ fún àníwì sọ̀sánà ọlọ́wọ́ wá dá ìsì ma aghna anhu maluhu wa ma kasab sayasula naran dhata lahab wa imra'atuhu hammalatal hatab fi jidiha hablum min masad ọlọ́run ní ọwọ́ méjèèjì Abu Lahabi tọ́ náà ègbé ti bá oǹgá náà sì tún ti ṣòfò pẹ̀lú apá kan nù àwọn onímọ̀ sọ wípé yàdá ọwọ́ méjèèjì Abu Lahabi pé ọmọ rẹ̀ náà ni wọ́n ń pé ègbé bá ègbé bá òun àtọmọ apákan ní ọwọ́ rẹ̀ náà tó fi ń nawọ́ sókè sáré sọ̀sára pé alìhádà jama'atana tó torí ilé ìrìnà lókó ajẹ́ sí ọlọ́ni ọwọ́ rẹ̀ tọ́ náà yẹ ké gbé ohun ọlọ́run kó máa bẹ fún ohun gan fún ara rẹ̀ ké gbé ọlọ́run ma ma ma sàyásílá náà rọ́ndá tàláhàb yóò jò nínú náà tí ma ń jò gẹ́rẹ́ gẹ́rẹ́ gẹ́rẹ́ jíjò náà ni wọ́n pè láhàb wàmúra àtù hàmà látàláhàtọ̀b àti ìyàwó rẹ̀ akúsẹ̀ olóòsì tí ń kẹfín sí ànábì sallallahu alaihi wasallam ìgbé tálákà ni kí ní bẹ fún tí kàn pé àwọn sójú ọ̀nà kan àti àjẹ́kó lówó ni ó ń gẹ́ sí rẹ̀ ìṣẹ̀pẹ́ ní ń fi ń tà àti ń tà ti ń jẹun hamalatala hatobi alhatobi ní gíwẹ́rẹ́ gíṣẹ́pẹ́ apákan ní tí máa ń ṣe tọ́lọ́n fi pẹ̀ ní hamalatala hatobi náà ní pé ojú ọ̀nà tánì sàsálàmù ń rìn igi ìṣẹ́pẹ́ tó ní ẹ̀gùn yóò wà kó síbẹ̀ kó lè bá àtẹ̀mọ́lẹ̀ yóò kó bẹ̀ lọ́sàn yóò kó bẹ̀ lóru sallallahu alaihi wasallam ìgbà tó jíṣẹ́ ọlọ́run tó rí ìgìsẹ̀ pẹ́ lásìkò kan ó tún lọ wá lọ lé pé sí òsì ni <laughs> <laughs> tún wá lọ lé obìnrin tí máa fi igi ẹ̀gùn sójú ọ̀nà yá àmọ́ rí igi ẹ̀gùn rẹ̀ yọ jẹ tó ṣe pé tó ṣe pé ẹni tó ṣe pé ma kóbi ẹ̀gún sójú ọ̀nà àdínrùsà sálà àbí tí máa ṣẹ́ gíítà tó ṣe pé a kù sẹ́ni ẹgbẹ́ ọlọ́run ma báwọn náà fi jí ìdíyà hábẹ̀lò mẹ́mọ́sáàdì ní ọrùn rẹ̀ níjọ̀mdí alìkìyàmọ̀ núná okùn ọwà ń bẹ̀ tó yẹ bí okùn tí wọ́n ti rán ni okùn mọ̀rìwọ̀ ọ̀pẹ tí wọ́n ti wá fòdì ẹ̀mọ́ra wọn tó ti yí ẹgbẹ́ bá bò yàn èyàn ní mọ̀ pínmọ̀ ìwọ̀ ọ̀pẹ́ ni mọ́ níbi tí ó dùn yàn dé ọlọ́ọ̀bá alékẹ́ ọlá ó fi ń sàlàyé gẹ́bí táwọn onímọ̀kan sọ tí ó kọrùn ní ẹbí chain ni ó jẹ fún tí ó mọ̀ wọ nínú náà ìtafẹ́ náà wípé ẹni yìí ti sọnù ó wọ́n sì tún sọ fún wípé wà lórí ó lórí ìsìnà yẹn nígbà kó tún sọ́ra ẹ̀nù apákan nìyẹn pa pé ìsìnà tẹ́lẹ̀ ìwà lójú ọ̀nà ànù ó tún ṣe àlékún tí ẹ̀bá fi á deviate tó fi sínà ẹlẹ́ẹ̀kejì ayẹ̀kúnà ìdọ̀láàlù sábàbá ń lè dọ̀lá ẹlòmí ń bẹ tó yẹ pé jẹ́jẹ́ lójókòó ẹni tí ó sì lọ́nà lọ́wọ́ bá lọ́kọ́rọ̀ sí létí ó náà bá wọgbé lọ lọ́wọ́ wọ̀gbẹ́ lọ ọlọ́run sọ akó ń bẹ gbátawá ti ń bẹ lọ́n pé ihdina siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin gbogbo àtójókò jẹ́ wọ́n wá sí lọ́nà ní kọ́lọ̀ sọ àpò ń bí gbogbo ẹ̀ ìwà síyàn lọ́nà yẹn ọpamọ́ síbi wípé kí wọ́n ó ṣe nǹkan tí ọ̀dá lọ́sọ̀ fún yàn kọ́ wá jẹ́ pé torí ẹ̀lú fún wá sọnù rẹ̀ ìtọ́lọ̀ ọba ìlékọ́ láti dá sílé ayé bẹ́ẹ̀ àbọ̀ amẹ́nubà inṣáàlá tẹ́gbọ́lọ̀ sí dáhùn nù ìwọ ló kọ̀ntró nature rẹ kọ mọ́ bá sínà pẹ̀lú ẹ̀ kóbìn ó wu ọkùnrin bọ́lọ̀ sí dálé ayé nìyẹn real cases lẹ́wọ̀n fi rí ọkùnrin mi tó yẹ pé obìn kankan ò ti ẹ̀wú yìí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n real cases nìyẹn generally bọ́lọ́n sí dánú bẹ́ẹ̀ náà sì ní kóbìnrin náà rọ́kùnrin kó sì wù bọ́lọ́n sí dálé ayé nìyẹn èyàn wà sọ́ra sí kọ́mọ̀ pé látara àyẹn tọ́lọ̀ ti dámọ̀yàn la lè yóò fi wá sínà ní ó fi wá mọ̀ sí tí ọ̀dá dọ̀láàlù nìyẹn sẹ̀rí àti sọ̀rọ̀ kùránì ti sọ̀rọ̀ àdíì ti sọ̀rọ̀ kómi ọ paramọ́ wàkọ́rì náà fi ibù yóò ti kún náà wàlá tàbàràjìnà tàbàrújà lìjà àhìlì ìyà ti lìwùlá ẹ jókòó sílé yín ẹ má máa jáde ní jáde ti gbà ìmọ̀kan tí wọ́n yọra lẹ̀ wọ́n yọrùn lẹ̀ wọ́n yẹsẹ̀ lẹ̀ o ní fìbòrì lérí ẹ má jáde fòfòfò káàkiri ìgbésí ayé tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí ń gbé pẹ̀lú ọmọ obìnrin àbí aya ìgbésí ayé tí ó yẹ kí mùsùlùmí ọmọ gbé ni gómìnà ọ̀sọ̀ pé ti lọ ti lọ ti jáde ọ̀tán náà nù náà lọ ti jáde o ibo ní ń lọ táìmù wo ló fún ìgbà wo ló ní ọ̀padà ìgbésí ayé ẹranko ìgbésí ayé tí ò bójúmu bẹ́ẹ̀ náà lọmọbìnrin náà ń gbọ́ bá tó dé ni wọ́n tó rí tọ́lọ́n sì ń kílọ̀ fún wa pé yá ayọ́ lẹ̀dínà ámànú kú àǹfúsàkún wà áìlìkùn náà ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ mójútọ́ra yín ẹ mójútọ́ra yín ẹ ṣọ́ra yín kó àti fámílì yín kó níbi iná iná ọlọ́run bóbin bá jáde lásán tí ọ̀fọ̀sọ̀ ara fìtínà ni tó bá tún wá lu ọ̀ṣọ́ fìtínà tó kúnra wọn ọlọ́nifà láyáxdá na bilẹ̀ kọul fàyẹ́tí ma alẹ́dí fi kọlbìhì marad wàkúnnà kọul a máa rúfà ẹsọ fáwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam àtàwọn ìyàwó mùmínì òdodo wọn gbọdọ̀ jẹ́ kó wọn lẹ̀ tí wọ́n bá ń bọ́kùnrin sọ̀rọ̀ fàláyáxdá na bilẹ̀ kọul wọn gbọdọ̀ jẹ́ kó gùn wọn kọ́mọ̀ jẹ́ pé ọkùnrin táìsàn ti ń bẹ lọ́kàn rẹ̀ lẹ́lẹ̀ tí ń wá zìnà kí kọ́mọ̀ jẹ́ pé yọ́ àmọ́ tàn mọ́ wọn yọ́ mọ̀ orun tí ọ̀dá láfisọ́ pé mọ́ máa chaàtì pẹ̀lú obìn olóbìn bí òjò bí olóbìn gan obìn tí èsẹ lẹ́tọ̀ rẹ̀ mọ́ máa pẹ̀lú ẹ̀ okùnfà sínà náà ló náà lárí orí tó wúlò tọ́ ọlọ́wárí ọ náà wá ń ọ ẹbẹ̀rẹ̀ nìyẹn ọjọ́ ń bọ̀ àtọ́lọ́n bá sàánú yín lókù lórí ara yín lè ojú yóò ti á dágbé ha ìwúlá ṣẹlẹ̀ àwọn nǹkan bẹ tó wà natural ilé ayé yìí oúnjẹ tá ń jẹ a máa dùnmọ́ ni ẹlòmí kọ́ mọ́ ti wọlé ni yóò ti mọ́ gbóòrùn tó dùnmọ́ oúnjẹ olè á ń ṣe oúnjẹ ìmọ̀ dáa sówò mi náà lè rà ọ̀ wá gbọ́dọ̀ pé bóúnjẹ ṣe dùn tó iná ló sì wọ mara tó sì máa jẹ́ àfikọ́ kọ́kọ́ mọ legality ẹ̀nà kí sọ bá ṣe rí àwọn fún ọ láti jẹ ìlòfin jẹ́ mú mi ní òdodo ẹran tọ́kì òsìkí ìyánrè tí a gbé fún ọlóde ẹn tí ń ṣe sọmọ ọlọ́run débi wípé kọjẹ́ pé ó dú tọ́kì ún ni àbí ń pọ́tẹ́ẹ̀dì àbí lókà tẹ́gbẹ́ ẹ̀ ní mẹ́ntójú kọ wá wò pé àmọ́ ah, ti jẹ́ tọ́kì tí pẹ́ kọ wá wọ mọ́ra iye rẹ̀ ò sí ń tòsí ní ẹ iye rẹ̀ ò sí ń tòsí ń pa ọ̀rọ̀ Ọlọ́run kógún ọbọ̀ mẹ́ja wọn bọ́ bẹ́ja gan ibi tọ́rọ̀ bá ti rú ọ lójú ọbẹ̀ tàjúkọ wá wọn kí ẹran mọ́lẹ̀ lọ bọ́ bá jẹ́ kò sí wọ́n bẹ́ẹ̀ àìdú àìdúgbìn sẹ̀ríà kódà bọ́ jẹ pọ̀nmọ́ tọ́ ọmọ bí tí wọ́n dú ẹran rẹ̀ kó tó wá jọ kú lára rẹ̀ ó sì dúró rẹ̀ wájú ọlọ́run oúnjẹ máa ń dùn mọ́yàn kọ̀ntú ara rẹ̀ ipò ma ń dùn mọ́yàn ọsọ ń kó ọ̀sọ̀ ìmọ̀ ń kó ọ̀sọ̀ báyàn lé ara rẹ̀ má di ẹlẹ́sẹ̀ látara pé ò ń lépò dọ̀lálù nìyẹn anù nìyẹn ló kó tún olóṣèlú gbogbo nǹkan wọ́n ma fi wá gbogbo nǹkan wọ́n fi fẹ́ dépò yẹn nítorí owó nítorí ọlá nítorí ipò ó ti ẹ̀tọ́ ọ̀rọ̀ káàmì tí wọ́n mọ̀ sọ jáde lẹ́nu àwọn làwọn lè ṣe àwọn làwọn ó ṣe dá àwọn ẹ̀ta ní ọ́ ẹnìkan sóògùn ọba kan ọlọ́kájú ẹ̀ ẹ̀mẹ́jì mọ́ bá sọ̀rọ̀ gbogbo nǹkan mọ́mìnì ni ọ́ mùsùlùmí ni ọ̀nà ọkájú ẹ̀ sí ajẹ́ ogun ọkájú ẹ̀ nítorí kíni ọlọ́mọ́jẹ̀ lómi kó lò kọlu àlìkíyàmọ̀ wá mú ọ pé ọkájú ẹ̀ lómìlò tó lọ àlìkíyàmọ̀ ọ̀rọ̀ tí ò sí ibi agbára ló gbé fún ọlọ́run ṣe fi ṣe sábàbí ó ń ṣiṣẹ́ ọlọ́run fi ṣe wá ẹ̀ ṣùgbọ́n kájú ẹ̀ kájú kíni ọlọ́run má bínú o má bínú sí akọ́sà àwọn ojúkò fáwọ̀ àti fáfá náà o ó ti dá méjì tí mo sọ fún ọ lọ gbó kan padà lọ gbé kó ń bẹ ọ kájú ẹ̀ sí ajẹ́ àwọn èèyàn tó máa sa mọ́tò rẹ̀ ọ kájú ẹ̀ ọ̀ràn ni ó ń tí ẹ̀sọ́ ọlọ́run lálìkìyà wọn àwọn nǹkan mí ń bẹ tó jẹ́ tọ̀bíyà àdámọ́ ọmọ ìdé ènìyàn tó lọ́n dálé ayé mọ́ tó yẹ pé nítorí pé lọ́n sí dáhùn ìmọ̀ sí ìyàn lójú kòkò lọ síbi dọ̀lá kọlọ̀n kọ́ sọ àkóǹbì yùn náà àmì wà ń bẹ tó yẹ pé wọ́n mọ̀ pé ọkalẹ̀ gan ni wọ́n mọ̀ bọ́ sọ̀rọ̀ àmì wọ́n mọ̀ torí sí nǹkan sí ọ tó fi fi sí lọ́sọ̀ fún ọkọ̀ fi lọ bí dọ̀lá ọlọ́wọ́n bá àlekọ́ ọlọ́wọ́n tó bá aya 69 ọlọ́ni wàdákọ́ ìfàtò min ahàlìlì kìtàbì láò yúdì lúnáka wà máa yúdì lúnà ìlà àǹfúsáhún wà máa yẹ ṣìrún apákanú àwọn tàà fún tíra sáájú yí yahudi ni àbínà sọ́rá wọ́n nífẹ̀ láò yúdì lúnà pèsè òun oní ọ̀dá ọlọ́márọ láradá yóò mú wọn náà láradá tọ́lọ́n ti sàlàyé ẹ̀fún anú kùránì bí ìdínlá ọlọ́run ti bá kọ̀yẹ́dẹ̀ ẹnu kùránì wà ó búrí ilẹ̀ akúmá wà lẹ́ abúrọ́sà bí ìdínlá pẹ̀lú yọ̀ǹda ọlọ́run tí ọlọ́run fi ṣe mọ̀jísà fóun ní mírèkù ọlọ́run fi ṣe ngbàwá tàlìkì yá àmọ̀ tọ́lọ́ ń bá pè ìwọ iṣẹ́ ọmọ Maryam sí ọlọ́sọ fáwọn èèyàn rẹ̀ kégbé wọn máa pè ọlọ́nà lẹ́yìn o à yóò ní alimta ta'lamu ma fi wala a'lamu ma fi nafsi ìrẹ̀ ọlọ́run tọ́wá yẹ pé mo sọ ìwọ gan náà ti mà ǹjẹ́ sọrú ẹ̀ kí wọ́n á kí nǹkan wà ṣẹlẹ̀ tí ó wà tí Jesus àà kí ló dé wọ́n ń sí ọ̀nà ilẹ̀ débi pé ó gba àwọn kó sáré ìmí ìtira táìmù táà ń lò fún kílà tí ń pe ẹmúsàrì jẹ ẹ̀pẹ́ ẹmúsàrì jẹ ẹjọ́ ọ̀nà tí wọ́n lu sakara tí àsìkò ẹ máa jẹ sàárẹ̀ ẹ máa gbọ́ wáàsí ìmí ìtira kò tún jẹ́ station kan ní ṣe ń sọ̀rọ̀ níbi ní ó tún mọ́ sọ̀rọ̀ náà lásìkò kan náà lásìkò sàárì ah, ọlọ́wọ́n sọ ánú o ìwọ̀n bá lọ́sẹ́kù fáwọn ẹni ọlọ́run àwọn náà lọ́ra tí ó ń bẹ̀ ọlọ́run ní apá kan nú wọn wọ́n fẹ́ sọ ọ́nù wà máa yúdùlú na ilá àǹfúsàhùn wọ́n fẹ́ sọ ẹ̀yìn sàbínú wọn ò lè sọ ọ̀yàn kankanù àforí ara wọn wà máa yẹ́ ṣòro ṣùgbọ́n wọn ò fúra mọ́ ní àwọn èèyàn ń bẹ tí a máa dánu tí wọ́n sọ ọ̀yàn nù pátápátá ọlọ́mọjáwò rí ọlọ́run tó kìlọ̀ fún wa nínú Suratul Nisa àyà 113 ọlọ́run ni wà láúlá fadlullahi alayka láhàmọ́tọ̀ ìfàtọ̀ mínúhùn ayúdìlúkà wà máa yúdìlú na ilá àmúsáhùn wà máa yẹ́dùrú na kàmí ṣe ilẹ̀ òjíṣẹ́ ọlọ́run tí è bá sọlá ọlọ́run ní àti àánú rẹ̀ lórí rẹ̀ apá kan nú wọn ní àwọn alùlùkítàbí yẹn ọmọ yudilluna illa anfusahum kò sẹ́ni kankan tí wọ́n sọnù àfẹ́mí ara wọn wọ́n ma yadurrunaka min shay kò sí nira kankan tí wọ́n fi kún rẹ̀ ànábì wa sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà ni múmi dé òdòdó tó bá dó ti ọlọ́run wọ́n ma gbìyànjú wọ́n ma gbìyànjú tó bí ọdún mẹ́ẹ̀dógún sísì ó dàbí mo kún kíákíá sí àìtàrá ní ọfẹ́ máa halẹ̀ mẹ́fà mi báwọn èèyàn kan ti sojú kòkòrò bẹ̀ ń tán rẹ̀ jẹ irú ẹ̀ wọ́n ti fi sí bàbá bàbá tó bí lọ́mọ nínú tàtà bá lẹ́yìn náà tún lo 25 years <laughs> wọ́n ní òní pẹ́ kú ó sì yún mú sí wọn <laughs> lẹ́yìn náà tún lo 25 years <laughs> mọ́mí ní ọ̀gbọ́dọ̀ mọ́ yàtọ̀ kọ́lọ̀ ń kó sọ ámú mi ní òdodo ọlọ́run sì tó ti kìlọ̀ fún wa lábẹ́ ilé iná pé a gbọ́dọ̀ mọ́ tẹ̀lé ṣe ìtàn ìtí mọ́ fẹ́ ní kọ́ sọ wá nù níbi àwọn nǹkan ojúkòkòrò ilé ayé náà ló sì lúgọ̀ sí níbi owó níbi obìn níbi ọmọ níbi ipò ẹlòmí ó tara pé òun sáà ń wọ́mọ wọ́mọ àbóhùn fẹ́ tọ́jú ọmọ tọ́jú ọmọ yóò sì jọrọ ìdàkudà yóò sọ̀rọ̀ ẹ̀dẹ́ tí ò sí ìrètí fún mọ́ lálìkìyàmọ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn olùrànlọ́wọ́ ṣẹ̀tọ́n tí ó ń bá sí tí ó ń bá jẹ tí ó ń bá mú agbọ́dọ̀ ṣọ́ra nínú apákan ìṣẹ̀lẹ̀ yawmal ọlọ́run ń sọ fún wa nínú suratu yasin aya 59 sí 62 ọlọ́run bá sọ̀rọ̀ ìpé agbọ́dọ̀ ṣọ́ra fún ìsọ nínú ṣẹ̀tọ́n ọlọ́run ni mujrimun ẹ̀yin ọ̀daràn èèyàn ẹ̀yin ọ̀daràn èèyàn tẹ́ dá lẹ̀rú ń bá tẹ́ wà láyé ẹ̀dá yẹn rí ara yín sọ́tún lónìí alamu ahadi ilaykum ya bani adama alla ta'budu shaytan innahu lakum aduwwun mubin ẹ̀yin ọmọ adama sí ti sàsọ́lẹ̀ fún yín ní alla ta'budu pẹ́ gbọ́dọ̀ sí èṣù innahu lakum àdówù mú bí dájájú ọ̀tá tó fojú hàn ní èṣù jẹ́ sí yín nígbàtọ̀ bá lọ jáǹfà tó sì tún ságùn tó tún lo àsàsí ò tún wá ń lọ mẹ́sìn gbófin ẹ̀sìn lọ ní ẹ̀sìn wo ní a fi ṣíríkù ràn lọ òun ṣe ṣíríkù ọlọ́ọ̀fin ẹ̀sìn lọ ní ọwá lọ wá nǹkan burúkú ọwá lọ rí mọ́lẹ̀ sínú chọ́ọ̀chì pé wọ́n lè túká nígbà bá bá yẹ rà rákíní táwọn ń sẹ́yìn

Ànábì sallallahu alaihi wasallam tọ́ lọ tẹ̀lé ó ní anàlìmá alladhi yamhullahu bil kufr èmi ní pẹ́bọ́rẹ́ tọ́lọ̀ fi ń pa ẹbọ́rẹ́ gbogbo bí dáwà ìsìlámù bá dé tó bá jẹ́ ti òdodo ẹbọ́ ọmọ dínkù yọmọ kásẹ̀lẹ̀ yọmọ kásẹ̀lẹ̀ ẹbọ náà ìwọ̀ tó wá rú mọ́ ẹ̀sìn Islam ló tó wá ló ń ṣe ó ayé wọn ń jà sí torí tọ́rọkọ́wọ̀ tí wọ́n máa ń gbà lẹ́yìn irun kọ̀ọ̀kan tí gbogbo òyìn òsìbá súnà ń ṣe ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n ti sọ́ di sọ́ọ̀bù wọ́n ti sọ́ di mọ́sáàsì di sọ́ọ̀bù ìdí ẹ̀tí máa ń pawó wọ́n ti sọ́ di ààyè tí àwọn ànábì ọlọ́run ṣiṣẹ́ ànábì Dáúdù alayhi salatu ọlọ́run ní wà aláàmìnà láhùlẹ̀ hadidẹ àwọn ọlọ́run rọ irin fún ọdá lágbẹ̀dẹ nínú tọ̀tà àwọn bàbá máa ń pa èmi ò tí ìríka ní ojú ẹmọ́ fi tì sáwọn bàbá tó jẹmbá tó ríka ọláyẹmọ̀ láìka wà bá ní àwòrán èèyàn wọ́n á bá lálejò gbóò sí lálejò tán lọ́wọ́ bí wọ́n pé nínú ìlú ìbí ẹ̀ṣẹ̀ wá rí ìdúróṣe tó ṣẹ́rẹ́ nìkan tó ti ẹ̀jẹ̀ pọ́ sẹ́pẹ́rẹ́ àwọn náà wá sọ pé ẹnìkan tí a ń pè ní dáúdù ni ọkàn jẹ́ pé wo lé ọlọ́ni ma fi jẹun aláàkìlùbì dìínì tó wà nùmọ́ tínú láàkìdọ̀rí àwọn àfá àti ẹn fẹ́sìn jẹun náà ká àwọn náà wọ́n tó kọ́ wa ipé nù haram aláàkìlùbì dìín kásọ ẹ̀sìn dọ́bẹ̀ inì túmọ̀ rẹ̀ kásẹ̀sìn tó ń jẹ nítorí pọ̀ jẹ́ bàbá imam ní a ní kọ dájúwà lẹ́kọ̀ọ́ máa gbówà jùwà gbogbo àdúrà ní owó àràmù lọ ń gbà torí ìbádà ni àdúrà owó ọpẹ́ sí wọ́n ló sóre ní sí wọ́n ló sóre ní tó fi lọ fẹ́ buwọ́ ọpẹ́ owó mọ́gọ̀ sí wọ́n lágbára kan tó fi ní kí èèyàn kan mọ́gọ̀ ni ta ni lórí àdúrà aslan ṣùgbọ́n tó bá ń sàdúrà tẹ́bí bá fún ọ ní sàrà àbí wọ́n fún ọ lọ́rẹ àbí wọ́n fún ọ ní nǹkan àlálì rẹ̀ ni ṣùgbọ́n má béèrè kó dẹ̀ ń bá sọ fún ọkọ̀ wà rẹ̀ ọmọ mú nǹkan rẹ̀ lọ kó ọkọ̀ làdúrà náà ìbádà ní kọ́ mọ mú nǹkan rẹ̀ lọ ká sọ́ra èṣù ń ṣe nǹkan lọ́sọ̀ fáwọn èèyàn wọ́n ń sin nǹkan mí lẹ́yìn ọlọ́run ẹlòmíì ni ọ̀yàn náà fílà nítorí kí n tó oríṣiríṣi tíra làwọn àfá àkọ́ bẹ̀ kọ lórí ẹ̀ tó bá tún sí nẹ́ẹ̀tì gan tó kọ́ sí fọ́tù sọ́láàtì nàbí even gan bọ́ ọkọ́ ní english people and nurse sáàmù sí ẹmọ kírun inú májẹ̀mú oorun ni pé kò bo ara rẹ̀ ó sì wá pọ̀ fẹ́ sanáńkàlì kan ọ àwọn kírun ó wò ọmọdúwàbí láì ṣe pọ̀ lásọ àwọn àfáà gan sọ wípé táwọn èèyàn bá ti ẹ̀jẹ̀ wípé ìnira bá wọn wọ́n fún wọn sínú àhámọ́ tí wọ́n sì bọ́ wọn ó tí wọ́n fásá kankan fún wọn tí wọ́n bá fẹ́ kírun ẹgbẹ́ ẹgbẹ́ ara wọn ni wọ́n tò sí tí wọ́n bá fẹ́ kí jẹ̀mọ́ wọn gbọ́dọ̀ jẹ́ nìkan kó tò wájú tó kí wọ́n mọ̀ bá máa ṣe kí ni kí wọ́n mọ̀ bá máa rí òhò rẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pa lẹ́ni tó kù ti kùn wọ́n lè ti ẹnìkan wájú torí pọ́lọ̀n àwọn ọlọ́run a máa mọ̀ sí òru bí a sọ ọ̀wọ̀ fún yín tí ọmọ dáàbò yìí tẹ́ bá ń ṣe wọ̀n ní rí tí ó bá rí bẹ́ẹ̀ ẹjọ́ kírun lẹ́gbẹ̀ẹ́ ara yìí ìwọ̀ wá gba mẹ́ǹkàlì kan òwò ọmọlúwàbí ò tó wá ń kírun àbí ọmọ so nǹkan mọ́ tíra ẹ̀sùn ọmọ so nǹkan máa wọ́ tó fi ń kírun àbí sàjádà premati yóò ti so mẹ́ǹkàlì mẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ẹgbẹ́ oṣù ẹgbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ìmí wọn ni ó dẹ́yìn kọ kíbla ni lórí kọ́ fẹ́ kírun fọ́lọ́n àbí wọ́n ní ó kírun sóbi lóògùn mẹ́rẹ̀ẹ̀rin inú ilé nígbàbá dénú ilé síyìn wá ní ọlọ́run sọ pé fàmíní haithu kharajita fawalli wajhaka shatral masjidil haithu ma kuntum fawallu wujuhakum shatrah lágbára ogún mẹ́rẹ̀ẹ̀rin lónìí ránran ẹlòmí iṣẹ́ ìjì ó fi fi omi sàlùwàlá wọ́n pè kíníkẹ̀ ní àlùwàlá ilé eru eru ni ó àmọ́ fi fọ gbà àwọn oríkẹ́ àlùwàlá nítorí iná ń kàlì lọ́wẹ́sì ẹgbẹ́ ránran ni ẹ kọlọmọsánú wa o ọlọ́ni alámọ́ ahadi ilékún ya bá ní ipé ẹ̀gbọ́dọ̀ sí èṣù náà ní tẹ́ bá ń tẹ̀lé fẹ́nú rẹ̀ tẹ́ fìfẹ́ ọlọ́run sílẹ̀ innahu lakum aduwwu mubin dádájọ́ ọ̀tá tó fojú hàn gidigidi ní ṣètọ́n jẹ́ fún yín àfáàkan àwọn ilégún dáwọn èèyàn kan láàmú lásìkò kan ẹbá dé jímọ̀ ẹbá ní kálukú ọdẹ́yìn kọkíbílà fún kàtàwàjáàdá wọ́n fọwọ́ ẹgbàálẹ̀ ẹjọ́ àdáàbù kìí ṣe dandan ní kíyàn kọjú tí kíblà bí àdúà ṣùgbọ́n nù àdáàbù àdáàbù dùá iná ní pé kó tàbáraka pẹ̀lú kọkọjú kíblà opposite lọ wá gbáwọn èèyàn sí gbogbo jama pátá tó náà dẹ́yẹ kọ kíblà ó sì rò pé nǹkan rí lòun ṣe ṣe nǹkan rí wá ń tẹ̀lé ìfẹ́ ẹnu ṣẹ̀pá wà ní ibùdó ní ọlọ́ní èmi ní ẹ máa sin háàdà sírọ́tùn mustaqim nígbàtẹ́ bá ń ṣe èmí ọlọ́run lémi nìkan ṣoṣo ojú ọ̀nà tọ́tọ́ nìyẹn tààrà tẹ́fìrí yọnú mi wálakọ́dí adọ́lá minkum jíbìlá ń kẹfì rọ́ abàlá ń takúnù tààkìlú èṣù ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù nínú yín ẹ wá ṣe làákàì èṣù ti sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó ti sọ wọ́n nù àmì ti bọ́ kúfúrù àmì ìbọ́ sínú ẹ̀ṣẹ̀ tí ò tó kúfúrù ẹ jẹ́ ronú jinlẹ̀ kẹ padà nípa káṣe ní lọ́sọ̀ọ́ kíyàn fi kó sínú dọ̀láàlì ọlọ́run tó ń bá wá sọ̀rọ̀ lórí ẹnu Suratul Fatir àyà karùn-ún sí ìkẹjọ ọlọ́run ní yá ayyuhan nasu inna wa'dallahi haqqun fala tagurrannakumul ọlọ́ni ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn inna wa'ada Allahi haqqun àdéhùn ọlọ́run òdodo ní àdéhùn ọlọ́run kó wọ́n palẹ̀ ayé rẹ̀ òdodo ní fala tagurrannakumul hayatud dunya ìṣẹ̀mí ilé ayé yìí ẹmọ̀jẹ́ ọkẹtàn jẹba yín èsù tí máa ń tán èèyàn jẹ ẹmọ́jẹ́ òun náà kẹtàn báyín jẹ ẹ̀tàn báyín jẹ ẹ̀tàn jẹ báyín nítorí látàrí àlámọ̀rí ẹ̀sìn yín tẹ́ẹ̀fì súnmọ́lọ̀ alihayatu dùnìyà ní èdè lárúbáwá àdúníyà ní tó ikú súnmọ́ láti tán láti bí adina dúníyà adina dúníyà akarabu kúrúbá àbẹ́ ẹ̀kọ́ ni abu adùbò dá wásùn tí a máa wá nìyẹn nígbà bá ti dábò adínà dúníyà àbò dúníyà àbò adínà di dúníyà ẹ̀ e. ilé ayé tó yẹ pé ó súnmọ́ láti tán ẹ bá ti kú àlìkì àmà ti ẹ̀ ti dé nítorí ó lò ilé ayé bíwà tí ó lò nǹkan kan ni wàláwò ìṣtà alifan thumma alifaini ba'daha fala budda min yawmin tasiru ila al àmì ọmọ sóòrò ara wọn lórí Facebook kó òun ti di ún ọdún ti àti márùn ara wọn sì di kébékébé nígbà ọmọ kò ní òkú tọ̀tẹ̀lẹ̀ <laughs> àsìkò kan lọ́bọ̀ láàrin ìṣẹ́jú kan sí kejì ń kú kìí sí ìṣẹ́jú mẹ́ta mẹ́rin wọ́n bá pé àà mo bá sọ̀rọ̀ tán ní ìsìn àà náà sí ni àà ẹni tí mo rí ní ìsìn ọkàn ni òkú bẹ́ẹ̀ náà àárín ni tí bá ti ń pẹ́ ikú tí ìdé èkè tí ìdé nù mbọ̀ bá dé láàrin ìṣẹ́jú kan sí kejì náà ni mo ní bá rogun wá ní kódé ogun ní ogun ni mo mú lọ́wọ́ yìí <laughs> èyí tó gbóògùn gbà tásìkò ọlọ́run ò tí tó ní nígbà ọlọ́run bá gbà ọlọ́run bá ti tó wẹ́rẹ́ ni ọlọ́run ní ẹ má jẹ́ kí ìṣẹ̀mí ilé ayé tí ò ní pẹ́ tán àfà wá sírálẹ̀ pé kí atẹ́gùn kó lè fẹ́ sóhun ó ti gbàgbé àwọn èèyàn bá rí wájú àtẹ̀yìn gbẹ́rẹ́ ni gàlàlà à tí ò ṣeé kà irú èmọ̀ wo alílé ìbá ìtòrò ọ̀lọ́ ṣé nítorí ilé ayé bá ní ó sì dáadáa kẹsẹ̀ mọ́ bá kà lọ́kọ̀ọ̀kan ẹ̀rọ ọmọ yẹ 100 dẹ́bà ń bẹ sí àwọn tí wọ́n sin bí ìrú rẹ̀ lánàá sí wọn lọ́dọ̀ ọlọ́ni àwọn tí ayé wọn dá tọ́lọ̀ ń sọ wọn tí ẹ̀mí wọn gùn sí gbẹ́rẹ́ tí ẹ tó sìn náà nìyẹn sí ọ̀rọ̀ tọ́lọ̀ ti parí ẹ̀kọ́ tó kó tó dípọ́ dá wa ó ti parí ẹ̀ ó ti kọ́ ìrìn ìjànì àjò kálukú ó tó dípọ́ dá wa rárá rárá rárá táàsì ní táàsì ẹ̀ ọwárùpọ̀ ọgbọ́n agọ̀ ní bẹ́ẹ̀bẹ̀ torí pé tí ọba ti sin lọ́run tí ìtọ́ lọ́run lókùn tí ọmọ sí ìyàtọ̀ kan fi jẹra rẹ náà àtẹta ìró àtẹ̀jẹ̀ tó ti jáde wọ́n bá sin wọ́n bá sin náà sí gbára kalẹ̀ wọ́n bá fi nǹkan ra wọ́n fi ìyà jẹ ọlọ́ọ̀bá alékẹ́ ọlásọ pé fà látàgùn ránà kúmọ̀lẹ̀ hayatu dùnìyà ìṣẹ̀mí ilé ayétò ní pẹ́ tẹ́ mẹ́jọ tán jẹ́ wọ́lá ayagùn ránà kúmọ̀lẹ̀ ayélgáru èsù tí ma ń tan ní jẹ́ mẹ́jọ tán jẹ́ iná ṣeitọ́ na lakum aduwun fàtẹ́kìdóhù aduwan iná ma yá dìrú hezbahu liyakun omini ashabi gbogbo ibi tó bá wà ẹni ẹ̀ máa sá fún ẹ bá jẹ́ múmi ní òdòdó yóò múra yóò múra gidigidi ni o kìí sọ̀rọ̀ àwàdá o ìwọ tó bá ń ṣe tọ́lọ́ gan ni èso lè mọ́ jù ẹ tó ti fẹ́ kan sọnù iṣẹ́ díẹ̀ ni ó ṣe lára tiẹ̀ pé kọ́sà mọ́ sọnù mọ́ tó yẹ pé tọ́lọ́m bẹ lára rẹ bọ́bá ti fẹ́ jẹun bísmìláì tó bá jẹun tán alhamdulillahi ọfẹ́ wọ tẹ́lẹ̀tì alámọ̀dé àwọn òtò kàmínà lè kóbùtù wọlé kàbáyìs ọjáde tánkù fọ̀ránẹ́kà àà ìwọ́gẹ́ lọ ń sán ìsùn pónpó ọgbọ́dọ̀ gbàgbéra gbogbo àwọn àdìkárù yẹn ọgbọ́dọ̀ sí ọgbọ́dọ̀ sí àṣetì lórí ọgbọ́dọ̀ fi sàtẹ́ẹ̀wọ̀ èyí tó ṣe lẹ́yìn irun èyí tó ṣe láàárọ̀ kùránì kíkà má fi lẹ̀ rárá o ma ṣàdúà fúnra rẹ̀ ma ṣàdúà fọmọ rẹ̀ wọ́n gan ní problem ṣètàn ṣùgbọ́n àwọn tó jẹ́ pé ó ti tìyàn bọ ìgbẹ́tẹ́lẹ̀ àwọn èèyàn kọ́kàn ma sáni kọ́ ma bu petrol sí lásán ni iná rẹ̀ ti ń jò tẹ́lẹ̀ wọ́n bí i bá ti fẹ́ lọ ẹ̀ ó sì tún bu petrol ní fàtẹ́kìdó ní ọ̀tá ìnàmá ìmọ̀ ń pè àwọn àjọ rẹ̀ àwọn èèyàn rẹ̀ pé fún olè bá wọ inú náà tí ń jò gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ inú náà sẹ̀yí kọlọ̀nkọ́ sọ akún bẹ̀ ọ̀rẹ́ àfáà kan O dáyà náà ni ó ẹni máa pípè sójú ọ̀nà ọlọ́run ni ó irú wa báyìí náà mọ́ sí dáwà fi lè là ọba ní káàfì ní ọ̀hàn méjì ọ̀hàn kan ó fomi gbóná fọ̀ ọ̀hàn wọ́n ní ọwá sọ fún pé kí ní díẹ̀ tó fi fomi gbóná fọ̀kan tó fi fomi tútù fọ̀kan ọba ń ṣe bọ́lọ̀ náà lọ dá omi tó gbóná ọlọ́run náà lọ dá omi tó tútù à ee eh, orí ọká orí ejò náà ṣe bọ́lọ̀ náà lọ dá àwọn èèyàn náà <laughs> tí ọba aláwo ń lò àbí kí á ní ìyàtọ̀ ọ̀rán ọ̀rán báyìí orí ọká irí ejò tí ń lò sọ́lọ̀ nǹkan dá ni káwá torí pọ́lọ̀ ń dá ó sì wà legalized ìjẹ́ bá ti ń sóǹkà fún ọ sọ́ra ní má ti ní kìníkan méje kìníkan mẹ́ta sọ́ra kọ́bẹ̀ jẹ́ pé ń pè ọlọ di ashirku billahi azza wa jal khilafu wà lórí mọ́ hàn jùgbọ́n asọ́lá kí wá lábùrọ̀ pé omi gbóná ìkan omi tútù ìkan ẹbẹ̀rẹ̀ náà nìyẹn nígbà bá yóò tún ní obù kan lójú mímú kan kọ́ ká nìyẹn sí ṣé bọ́lá ń ṣe sọ kalẹ̀ nìyẹn kọ́ ká nìyẹn sí mímú kọ́lọ̀ ń kọ́ tọ́ asọ́nà dáadáa o agbọ́dọ̀ sọ́ra fún àwọn èèyàn wọ̀nyẹn irú wa irú irú wa báyìí ni ṣètọ́n máa ń sápa gbogbo tí ẹ̀ ṣe díẹ̀ kó tí ẹ̀ ṣe tí ẹ̀ ṣe díẹ̀ kó tí ẹ̀ ṣe ọlọ́ni alladhina kafaru lahum adhabun shadid walladhina amanu wa amilu salihati lahum maghfiratun wa ajrun kabir ṣùgbọ́n àwọn tí wọ́n nígbàgbọ́ òdodo sọ́lọ́n tí wọ́n ti ń ṣe dáadáa lahum maghfiratun wa ajrun kabir àmójúkò lọ́lọ́wọ́n máa ṣe fún wọn àti ẹ̀san ńlá kò sẹ́ni tó máa ṣe tán ṣùgbọ́n tètè máa ṣẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run ó ti máa ṣe ọmọ tọrọ àforíjì inú rí padà ẹ̀wọ̀n inú afamanzu yína lahúsù amalihi fara àwò hasana fa'ina láha yudillu man yasha wa yahdi man yasha fala tadhhabu nafsuka alaihim hasaratin inna láha alimun bima yasna'un ọlọ́ni ẹni tó ṣe pé a ń ṣiṣẹ́ rẹ̀ lọ́ṣọ̀ọ́ fún iṣẹ́ ẹbú tí ń ṣe wọ́n wá ń ṣe lọ́sọ̀ọ́ fún fara awù hasana ètò wá wù pé ń tọ́ dá lòun ń ṣe àlọ́mọ́sí abẹ́ ò ń parọ́ ọwá ni à tíyàn bá fẹ́ rọ́wọ́ múnú òṣèlú èyàn gbọ́dọ̀ parọ́ ta ń bá fẹ́ rọ́wọ́ mú òṣèlú ọgbọ́dọ̀ parọ́ irú rọrùn wọnú ọmọ ma àwọn èèyàn lọ́nà ngbọ̀báyá ọ̀ràn wọn ná ngbọ̀báyá pẹ̀lú rọ́ rẹ tó ń gbá náà bá wá ń parọ́ lọ ránran tí nǹkan bí sí láàkò ní mà torí pé táwọn onímọ̀ sọ bí okun ní kódọ̀ wà ní hadith bí okun bí bẹ́ẹ̀ ló tí ibi kan bá fi lè kọ́ tó kùn bá fi lè kọ́ tì báyìí tó bá múra pẹ́ẹ̀rẹpẹ ni wọ́n wọ̀dún wọ́n wọ̀dá lẹ̀ tó bá ti lè fojú ilẹ̀ tó bá fi dẹ́sẹ̀ kan báyìí ibi ìkejì ti dúró dìọ̀ ìkẹta ti dúró dìọ̀ ìkẹrin ti dúró só gan sòrò ó dá kápẹ́ ẹ̀sẹ̀ tó dá ìpé ẹyọkan só ni kò tiẹ̀ tápà pẹ̀lú nǹkan kan mímọ̀ ó sòrò wọ́n àrìnpọ̀ ní tí wọ́n bá wá wálé ní ìṣètò ní kọmọ̀ rẹ̀ ọlọ́sọ pé ò sí ilé ọlọ́run lọ́mọ yí ẹ̀ṣẹ̀ tó ti kó jọun lọ́wọ́ pé oníkọ́ lọ pọ̀ pé ò sí ilé àkọ́kọ́ ọ̀parọ́ ẹlẹ́ẹ̀kejì o tún tréènì ọmọ náà fọjọ́ iwájú rẹ̀ tréènì ti wà ń bẹ̀ fún náà àbẹ́mọ̀ bẹ́ẹ̀ ni láfi ń kígbe fáwọn tí a ń gbáwó wòlímọ̀ wòlímọ̀ wòlímọ̀ ẹ bẹ̀rù ọlọ́run ẹ ti ń tréènì àwùjọ lórí bí ó sùn ti ebi lọ́jọ́ iwájú ọlọ́mọ́jò tó wọ́ọ̀sì délé lọ owó tẹ́ ìjọ sọ tẹ́lẹ̀ kan á di pé tọ́ọ̀bà gba sàtìkéètì òní gbà kódà bó ṣe wọ́n náírà kódà bó ṣe 100 náírà lẹ́ chájì ẹ̀ tẹ́ ìjọ sọ tẹ́lẹ̀ ẹ̀ sì rò rẹ̀ láì kìyàmù torí pé tọ́lọ́ ní wí ní pé wá kí mú ṣáà dátálélá ntọ́ bá jẹ́ ẹ̀rí pé téèyàn ṣe rẹ̀ àbí ntọ́lẹ̀tọ̀ sí rẹ̀ ẹgbẹ́ dúró fún ọlọ́run ìkìláṣù nítumẹ̀ mukhlisan lillah nítorí tọ́lọ́run nìkan ní ẹ bí ẹni tó fẹ́ jòkó lé dúkẹ́ ọmọ òrukàn tí wọ́n wá rí náà rí kò sí lọ court kò sí lọ sẹ̀rí dúkẹ́ ah, ọmọ òrukàn lọ fẹ́ jòkó lé yìí bàbá rẹ̀ ní ọ̀dọ̀ ẹni báyìí ló ti rà tí ọba ti ẹ̀rí ìwé gan lọ́yà báyìí ni lọ́yà bàbá rẹ̀ ti máa ń lò bóyá wọ́n ó dù duplicate lọ́dọ̀ rẹ̀ ṣàhádà nìyẹn ọmọ tó kọjá lọ́dọ̀ rẹ̀ ní ìdàdíyà ìdàdíyà kanáwíyà kọ́ sọ wípé ó ti kọjá lọ́dọ̀ wa ó sì kẹ́kọ̀ọ́ ó sì ṣèdánwò ó sì pass kódà iye tó gbàrí èyí tó wà máa fi bá káàkiri gbogbo tó wá ti fẹ́ lo sàdíkéètì rẹ̀ ọwá kọ sínú ìwé fún kí lẹ̀tọ́ rẹ̀ ẹ̀tọ́ rẹ̀ náà ni kó gbélé lọ́wọ́ kò sínú ẹ̀tọ́ ti ẹkọ́ wá sọ pé àgbà bá tó mówó wá kò tó wá gba ṣàádà ìlọ ẹfẹ́ ṣe dáadáa fún léèwé ẹfẹ́ tún lè kí ó ṣe kò sí ìwọ̀n bẹ́ẹ̀ ṣùgbọ́n kò mí ìpẹ́kẹ́ wá gba channel tí ó bá ṣẹ̀rẹ̀ ọlọ́run ẹ má wo bówó ń ṣe tó ẹ má wo àǹfààní tẹ́rì lára owó yẹn legality ẹ̀ ní ẹ kọ́kọ́ wò náà kẹ́ tó sọ pé ẹ mú wá ẹlòmí ọwà sánẹ́ ní lọ yọ́ dáàmú lọ kódà ẹlòmí ọlọ gbàjọ́ bí i kọ́ fẹ́ ṣe wòlí mọ̀ fọ́mọ yọ́ sẹ máa san padà ẹlòmí ọlọ tọrùn bọ́ gbèsè bí i kọ́ fẹ́ ṣe wòlí mọ̀ fọ́mọ ẹlòmí ọsà lórí pé ń ṣe àmàlà tí wọ́n jẹ́ ń jọ wòlí mọ̀ àmàlà tó ní wọ́n gbé wá kúlà kan kúlà àmàlà kan kúlà ẹran kan ẹ̀yìn kírètì méjì mọ̀tínà nígbàtí èèyàn fẹ́ ṣẹbọ tọ́wá pé báyìí báyìí ni ẹ lọ dà sórí èṣù ẹ ṣọ́ra ẹ ṣọ́ra ẹ má ṣe nǹkan kan ní kọ̀m̀pọ́sì lé wọn lórí wọ́n ti ní wọ́n ti ẹ̀ntáìtù sí tẹ bá fẹ́ gba ọ̀nà míì kówójọ fún léèké ẹgbọ̀nà míì kówójọ ìbáyìí jìyà sí ẹ̀ tẹ bá fẹ́ increase owó léèké oyin

kò sí ìwọ̀ bẹ́nu ṣẹ̀ríà ríṣkù làwọn àfáà máa ń pè ìjẹ́ ìmú tọ́lọ́ ń sẹ́rí wá bá yìí ní díẹ̀sì kò sí ìwọ̀ mẹ́ wọ́n tó bá fẹ́ kókọ́ ọmọ rẹ̀ wálé kí o wá yí báyìí lọ́sàn-án tó bá rọrùn mú wá tí ó bá sí rọrùn kọ́ gba bòmí ọkọ́ gbọ́ ọ̀dọ́ àwọn ọlọ́fẹ́ náà wà ẹnìkan náà ni ọmọ ọkọ wọn ọmọ tó kọ́ra wọn àwọn náà ṣàgbìyànjú mọ̀ká wá kó ọmọ sínú ìnira kákò bí rẹ̀ sínú ìlà débi wípé ẹn tí ọlọ́mọ ń lè kí wà mùká nígbà bá rí bíìlì tẹ́ bíìlì ẹn tó lọ́mọ ń lè kí wà mùká ọlọ́mọ ṣeun ọmọ tó mọ̀kú lọ mọ́dírásà àà dáfẹ́ fi gbẹ́sìn já ọjọ́ iwájú ẹ̀sìn àlámọ̀ ẹ̀sìn ṣe báwọn kan ní ẹ́ kọ́ àwa táàfin wúlò lásìkò àwọn kan wọ́n ṣiṣẹ́ tí ẹ tí à ń ṣe yìí àwọn kan ní ẹ́ ṣiṣẹ́ òun sí wàhálà kọ́lọ̀ nǹkan sàn wọ́n lẹ̀sàn rẹ̀ kọ́gbàbọ̀ wọn kí láà fẹ́ ṣe fún àwọn tọjọ́ iwájú àwọn fẹ́ balẹ̀ jẹ́ kalẹ̀ ní mọ́ta àbá ń béèrè 50,000 ní ìsìta ń béèrè 100,000 káwọn mọ́ béèrè 1 million lọ́jọ́ iwájú tó mọ́ dàmú kí gbé ẹlọ wá wá bẹ́ẹ̀ bá rí ẹgbẹ́ sàtíkèètì àwọn arínú àwùjọ àwọn mí tí wọ́n wà sílé ẹ̀kọ́ pé àwọn fẹ́ kọ́ àfẹ́fẹ́ mọ́ kọ́ mọ́ àwọn àṣẹ interview fún àrípẹ́ gúdù sàtíkèètì wádà à olímọ̀ tí wọ́n ṣe ní ẹni àṣẹ ní òjẹ́ ń gbà àwọn náà wà torí ẹ̀ àgbà àti mọ̀ pé àrùn inú àwùjọ wa ni a ní kò buru mọ́ bá lọ á dùn fún insha Allah ṣé nǹkan rẹ nìyẹn àwọn ìbò lè ṣerú ẹ̀ ọ̀yà lọ gba sàfíkẹ́ẹ̀tì ọ̀ lọ gbà wá ni kí wọ́n tó gbà ọ́ ṣùgbọ́n gbà táà ti mọ̀ pé àrùn inú àwùjọ wa ni káwọn afọ́ lọ tó bá tọba bá aka imu tọba tọlọ́mù ẹgbà ọlọ́run sínà fún yín lọ́nà tẹ́ẹ̀gbà lérò kọlọ̀n mọ́sà sínà fún gbogbo wa ọlọ́run bá alékẹ́ ọlásọ wípé afa ma ń zù jìnà làwúsù amali yìí fara awu hasana ọwà wo ẹni tó ṣe wípé iṣẹ́ ẹbú tí ń ṣe wọ́n sì èsù sì ṣe lọ́sọ̀ fún ìwà tó ń wò wípé dáadáa fàínà láhà yòdè ló máa ń ya ṣáá irú ẹni bẹ́ẹ̀ ti sọnù nìyẹn ọlọ́nlẹ́ni tó bá nú èrò ń kó ń fẹ́ sọnù yọ sọnù wàyá dí máa ya ṣáá ẹni tó wà nú èrò ọlọ́run láti yọ tọ́sọ́nà fàlá tẹ́bí abúnáfúsúká alẹ́ ihim hasara ti eré òjíṣẹ́ ọlọ́run má kó ìparun má jẹ́ kí ẹ̀mí rẹ̀ kó parun torí lé wọn lórí kí wọ́n fa burúlẹ̀ nítorí ẹmọ́ kábàámọ̀ lé wọn lórí tí ó fi wá kó parun bẹ́mi ara rẹ̀ innallaha alimun bima yasnaun dádájú ọlọ́run ọba ọba àlékẹ́ọ́lá ó nímọ̀ sí gbogbo ohun tí ń ṣe pátápátá yóò sì san kálukú lẹ́san ìtí ń ṣe yẹn nípa wípé àwọn ìṣesí ilé ayé míì ó mú ẹ̀tàn jẹ lọ́níbọ́lọ́ ń se dáa àfi lè yàn ni ó múra ni ó ní àmúrè fóhun nígbẹ̀tàn jẹ́ ọwà ní suratul hadid ayà 20 ọlọ́ọ̀bá sọ pé ilamu annamal hayatud dunya la'ibun wa lahwun wa zinatun wa tafakhurun baynakum thumma yahiju fatara'ahu musfarra thumma يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ shadidun مِنَ اللَّهِ وَرِضْوَانٌ wa ridwan wa mal hayatud dunya illa mata'ul ghurur ọlọ́ni ẹ̀yin múmìnì ẹlọ ọmọ ipé ilé ayé tí ò ní pẹ́ tán yìí sẹ́mi tí ò ní pẹ́ tán yìí láìbùn gbígbà tí yẹn ń ṣeré ni nígbà wọn bá jáde nílé tó ní dáadé òun fẹ́ lọ play òun fẹ́ lọ gbá bọ́ọ̀lù tó sì fún àsìkò yẹn bọ́ọ̀lù wọn gbádùn wọn wọn gbà tásìkò bá tó kọsẹ́ rí padà kí yóò fi fídí ilẹ̀ náà ní sí àyọ́ àsùn bẹ́ẹ̀ dọ̀la bí bẹ́ẹ̀ náà nílé ayé wà nígbà kú bá dé lójú kálukú lójú ẹlòmí ọ̀dà ọ̀kọ́dúkú ń gáfílà ti mini hádá fákàṣáfíná ánkà ẹ̀hẹ́ gẹ̀tọ́ nǹkan mí lọ máa rí ó ti yàtọ̀ sí ìtọ́ ń bá bọ̀ tẹ̀lẹ̀ tí kú bá ti dé ìyẹn ti close nìyẹn chapter yẹn ti close nìyẹn o ti bọ́ sínú sẹ̀mí mi tó yàtọ̀ sí ìtọ́ ń bá bọ̀ so gbígbà tí èèyàn ń ṣeré ní ọmọ wa wò ọmọ wa wò ẹwọ àwọn èèyàn míì tẹ́ẹjọ sí kékeré tí wọ́n fáyìn dáadáa wọ́n èyí tí ìkú wọ́n ti darúgbó ní ìsìn ó tún á tún máa tójú wọn ò pé àà èèyàn tí ayé náà ẹni àná ní àdó ti dì báyìí bó sóbin ni ọfẹ́ ilé síntọ́ sí lára pé ah tó ṣe kó pàǹgbà wọ́n wà ń kéèké ọfẹ́ ilé síntọ́ ah, bó ló ṣe àdì yànnà báyìí tí ọba ah, hmm. ah, ti ẹ̀tún wá rún jẹjẹ ń bàbá wọjọ orí ọwọ̀ pé à ìwọ́gbùn tí wá dàgbà ju bàbá rẹ̀ lọ báyìí <laughs> ẹ̀wọ̀lẹ̀ ayé <laughs> olówó kan inú rẹ̀ dùn jọ́ kan a jọ pàdé Mọ̀dínà mo ní mo ti mọ̀ yín láti gbàgbà níbẹ̀ ni ó ní láti bí 30 years ní ìsára mi ò yí padà mo sì wò báyìí ilé ayé mọ̀ nǹkan jẹ lọ́wọ́ kọ̀pẹ́ lẹ́yìn ìgbà náà lọ́lọ́ London tí ọlọ́ London ṣe check-up ọjọ́ ilé ti lọ́mọ kọ wíìlì rẹ̀ kalẹ̀ <laughs> àwọn èbò ọ̀ràn yẹnsẹ́ ẹni ọdún méjì mẹ́ta ní ìsìn yọ́ papòdà ọlọ́run wá ti ẹ̀kọ́ wá lọ́dún márùn lẹ́yìn ìgbà náà <laughs> ọ̀kan márùn lọ ni <laughs> nígbàtí èyàn ń ṣeré ní ẹwà díwà ìwọ̀ tó pé bọ́bá yọ gan àwọn èèyàn gan wọ́n mọ̀ jùwọ́ sí ọlọ́tún ló sì ní ọwá dẹ̀ tí ń wo àwọn èèyàn lọ́ọ̀kan ẹn tó fẹ́ kí ohun rẹ ọ̀dọ́dọ́ ẹ̀ mọ̀ torí pàgbà ti dé àsìkò yẹn ti lọ wà ni àbẹ́ ẹ̀kọ́ ni bí eré àgbàlagbà náà ni ìwọ bàbá 50 60 lọ́wọ́ fọ́mọ 18 tí ń gùn lé lórí nítorí pọ́ fẹ́ bá sùn ṣeré àgbàlagbà náà gọ́n àbẹ́ ẹ̀kọ́ ni àbẹ́ ẹ̀kọ́ ni innamal hayatu dunya la'ibun wa lahwun ìṣẹ̀mí ilé ayé yìí bí eré mọ́dé ọ̀bá jẹ́rẹ́ mọ́dé àgbàlagbà láhùn ní tọ́ bá ń dí lásìkò tó yẹ ká ṣe nǹkan gidi yọ́ wà dí ọlọ́kùn ní orí nǹkan gidi ń ṣe wà sí iná tún kátúmá lú ọ̀ṣọ́ wátàfà ákùrù ń bẹ́ iná kún kẹ́ mọ́ ṣe fàárí láàrin ara yín à aṣọ alágbà nígbàgbà tó níyì wọ́n nísìn abẹ́ẹ̀kọ́ gbogbo aṣọ jẹ́ lò ní ìsìn náà àsìkò rẹ̀ tó ń bọ̀ wá wọ mi gbogbo ìtawà lò lásìkò kékeré wọn tó ń lò mọ́ ní ìsìn ẹ̀rẹ́ ẹ̀kọ́ ni bàbá òkú yóò fà sọ́lẹ̀ yóò kò tí ẹ̀ fi nǹkan lẹ̀ aṣọ tó mọ̀ nílé wọ̀ àsìkò bàbá ló ti níyì ó ti bá ti ẹ̀ lọ wàtàfà kòrò ń bẹ́yìn nàkùn kẹ́ máa ṣe fáàrí ọkọ̀ oríṣiríṣi kẹ́ máa gùn wátàkà tó ń fèlè amúwálì kẹ́ máa léra yín nípa pé mo fẹ́ ní jùlọ mo fẹ́ ní jùlọ mo fẹ́ ní jùlọ bílé ayé ṣe ní ilẹ̀ wálé àwòláàdì wọ́n fẹ́ kọ́ ọmọ mi ó ṣe mẹ́tìn kó ṣe law kọ́sà kàndín kó ṣe gbá kọ́sà wo ó fi islamic studies àti sharia ó fi sẹ́yìn ọmọ torí ẹ̀ bá kún àwọn wá lọ sí islamic studies sáàkùn èrè báwọn bá ṣe máa ṣe nú ọmọ torí ẹ̀ bá kún ọgbọ́ ọwà lọ lé kéwú àmì àṣe máa ṣe nú àníyàn kan sọ létí mi láì mí oṣù ń gbọ́ ọmọ rẹ̀ sí ìwọ̀n lè ké wa oríwọ́ ọmọ yìí nítorí ọlọ́ọ̀kọ́ mọ́bà máa rìn kí mo fi lọ fi ọ́ sílé kéwú ẹwà níyàn wọ́lá yìí tí mi bá mo fi ń gbọ̀ nílé wà ní ẹ̀wọ́ káàrò òjíire nígbẹ̀ bá àfọ́wà máa ṣe wàhálà kò ní sí ìkún lọ́wọ́ fún ọmọ lórí kéwú lé nígbẹ̀ bí wọ́n bá máa ṣeré káàkiri náà wọ́n mú wá sí ilé kéwú ṣùgbọ́n léèwé à bí ọba mi èbó fọ́ wọ́n wà mú kó sùkú yìí nígbà ẹmọ yóò sì bó kẹ̀kẹ́ láti òní tí mo ti rẹ́jísítẹ̀ bí i ọba ti ṣe tọ́lọ̀ wátàkà tó ń fi lé amúwáàlì káàmà lówó rẹpẹtẹ káàmà fi ṣe fáàrí wálé àwòláàdì ọtọmọ ọlọ́ni gbogbo ẹ̀ pátá kàmásálì gẹ ìfi bí ẹ̀ sújó ni tó sú ájábàlì kò fara nàbàtú mọ́tò sí kéfèrè o àgbẹ̀ níbi o ájábàlì kò fara nàbàtú tọ́wárọ̀ tí èso tó mú jáde irúgbìn tó mú jáde ọwọ́ adùn máa gbẹ̀ nígbà rí pé ah ọlọ́run ṣeun ẹwà gbẹ̀dọ̀ bó ṣe so lọ ẹwà ògbà bó ṣe so lọ watermelon bíi one five ni wọ́n tẹyọ kọ̀ọ̀kan tó bá gbede tó bá gbede ọjà tán ẹwọ́ ṣe wá ó ṣe sùn léra wọn lọ tó ní rẹ̀ ọmọ dùn tó mọ yẹ híjù ní ọba tún paradà fatara ahumusfara lọ́ba rí pé kìíní ọmọ tó ti pupa yìí àà ilé òsè kọ̀wọ́ jàmọ́ o àgbàdo ló ti bàjẹ́ lọ yìí ẹ̀wà ló ti bàjẹ́ lọ yìí súnmọ̀ yẹ̀kúnù fìtọ́ ọmọ yóò tún wá dẹ̀ gẹ́ bí kókó tẹ́ran máa ń jẹ tí ó ti gbẹ fìtọ́ wàfílẹ̀ ákìrọ́ ti ága abúnṣẹ́ ìdùn wà tó ń mìnà láàyè wàrídíwáán bí oúnjẹ tó dùn mọ́ mẹ́rin mẹ́rin pé tọ́kì ní ẹ fi sí ìgínní nígbà tó bá ja ìgbẹ́ báyìí ìgbẹ́ òórùn ju ètò tí mọ́ jẹ́ létẹ́rẹ̀ lọ lọ́mọ afọ́ bomú fúnra rẹ̀ nú tọ́lẹ́tì kí wá láǹfààní ẹ wo process yẹn láàrin few hours few days ọlọ́ni wàfílẹ̀ ákírọ́tì tọ́bájọ́ ní alkiyama adábún ṣẹ̀dì ìdùn ìyà tó lé ń bẹ fún àwọn tí wọ́n bá tí ilé ayé bá gbé wọn lọ wà magifẹ́ra tún mínà láàáyí wà rí dùwán àwọn tí yóò lè ayé ọ̀bá rí wọn gbé lọ tí wọ́n ṣe tọ́lọ́n a sàmójúkò fún wọn bí pẹ́pẹ́pẹ́ tí wọ́n ṣe tí wọ́n sì ṣe wà rí dùwánú àti yọ́nú ọlọ́run yọ́ bá wọn wà mọ́lẹ́ hayatu dúnìyà ilẹ̀ àmọ́ta olùgúrú ilé ayé yìí ìgbádùn rẹ̀ ọ̀jẹ́ kìíní kan àfi mọ̀tá olùgúrú rí ìgbádùn bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n gbádùn ẹ̀tàn jẹ ni